رب العالمين إله الأولين والآخرين اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أيها المؤمنون أيتها المؤمنات اتقوا ربكم في السر والعلن واعلموا أن شهركم شهر رمضان نعمة عظيمة وفضل كبير يستحق المرح والسرور والغرور فالصحيحين من حديث أبي هريرة ọ̀pẹ́ ní fún ọlọ́wọ́ ọba àti àtọ́lá àti fún ẹni lọ mọ́hánù sọlọ́lá ọba àdìgbò àtẹ́lẹ̀ lẹ́yìn lẹ́yìn àpè ẹ̀yìnmú nínú òdodo lọ́kùnrin bákan náà àtọ́pè ẹ̀yìnmú nínú òdodo lọ́kùnrin àtọ́rọ̀ àwọn ọmọ ènìyàn onígbàgbé ni wá àwọn ará wa létí nǹkan nǹkan tọ́jọ́ sí wípé ó ní ẹni iṣẹ́ wa lórí ayé pàápàá jùlọ àwọn atábẹ́jẹ́ mú inú òdodo kí nǹkan náà ó náà ní ìbẹ̀rù ọlọ́run àárín àwọn adé tí káfíńlẹ́kùn níbẹ̀rù ọlọ́run níkọ̀kọ̀ àti ní gbangba àwọn àwọn létí àti ní gbangba torí pé látara ìbẹ̀rù ọlọ́run yìí máa rí àánú ọlọ́run torí pé a máa fi tẹ́tẹ́ lọ́wọ́ bá bá wá láti ṣe káfí. látara àbẹ̀rù ọlọ́run a máa jìnà sí àwọn ìkẹ́jọ́ ọlọ́run bá bá ní gámẹ́sì òun náà ó sì máa rí àánú sínú ìgbésí ayé wa. ǹjẹ́ gbogbo wa lára من كاتب بين المقام كما يرون غضب يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كلا يقال لعلكم تتقون ثم بني اسرائيل يقولون كانوا يسالون اتبعوا عليهم ولو قلت لك قلت يا جرى ولما قلت بقى قلت wúra ayé ó fi kó òfin yípadà ẹni tí ìkí wọn dé rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ààwẹ̀ ti lè yé ó ti gbin ìjọba ọ̀run ti ra ẹni tó jẹ́ sí ilé máa ń tún dé ní ṣùgbọ́n kì í tètè dé màtá ẹni tó máa wá sí tá a bá tẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ kó tó báyìí bóyá bí a kọ̀ náà nígbà máa ń lò ṣùgbọ́n ẹni lọ ààrẹ fún ilé ọjọ́ tí màtàlá tó kún lọ ìbẹ̀rù ọlọ́run tí ẹ̀bẹ̀rù ọlọ́run ààrẹ jẹ́ ká ń bẹ̀rẹ̀ lọ́lọ́run wáyé lọ́pẹ́ pé àìyá fún kẹta fún ààrẹ yìí yóò fi ìbẹ̀rù ọlọ́run wá sí ìgbésí ayé yìí ìdíkà lọ́wọ́ sí oṣù táwa nínú ẹ̀yìn táwọn ti sọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ wa gẹ́gẹ́ bí àkókò kan lásán nítorí pé àmọ́ tó máa rẹ̀ àwọn Yorùbá ní ẹni tó bá máa ní wúrà láàtà fún lọ́wọ́ àkóso ọ̀rọ̀ náà ọkọjá wúrà mi bẹ́ẹ̀ni àbájú máa kóso ọ̀rọ̀ náà ọkọjá wúrà ọyẹ kó lù ìgbẹ́ kó lù ú kọ́ máa ní ìgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀máníjì oṣù bá a ti wà káwọn olóde nínú fẹ́ẹ́ àfikún bá a ti wà káwọn lọ tó dé nínú ẹ̀kẹ́ àtàlù torí wà máa lè wúrà kọ̀lẹ́gbẹ̀ẹ́ oṣù ramadan ẹlọ́mà tí oṣù ramadan ká wà nínú ẹ̀yìn ìdẹ̀rẹ̀ alájọ́ fún gbogbo wa àánú ọlọ́run ẹ̀bùn ọlọ́run ọba àánú lọ́jọ́ lọ́tọ̀ọ́ ọlọ́run ọba ó tún wá jẹ́ ẹ̀bùn ọlọ́run àárín yìí ó ká dúpẹ́ ó ká máa yọ̀ ó nílò ká fi ìgbọ̀nà máa sí Allah subhanahu wa ta'ala. ìyẹn lọ́pàá tó fi jẹ́ pé ààrùn gbígbà yìí yọ máa bí ayọ̀ méjì sínú ìgbésí ayé aláwẹ̀ nítorí ojúmọ́. gẹ́gẹ́ bí àwọn ìwà ti sàlàyé ẹ̀sìn wa sọ́nà bá wà ní ìwà rẹ̀. àwọn eléyìí yóò máa bí ayọ̀ àti ìdùnnú méjì sínú ìgbésí ayé wa ní ojoojúmọ́ subhanallah david job ayọ̀ ojúmọ́ méjì ọ̀tọ̀ ni ọba àti sínú ìgbésí ayé wa ẹjọ́ máa wá wọ̀ pé ayọ̀ sílẹ̀ ń tọ́ ni ayọ̀ sílẹ̀ ń tọ́ tí mi ò rí mi ò ní kankan nínú nǹkan tí mo lé láyé òfin kankan tó ti tẹ̀lé lọ́wọ́ ẹ̀sìn ní bí àwọn lísìn tí ọ̀rọ̀ àdábọ̀ ọ̀hún sọ̀rọ̀ àwọn ọkùnrin tó tún máa yọ̀ عليه عليه الصلاة والسلام وجه الصائم فرحتان lè sọ ẹni fa ọ̀rọ̀ aláàbò tó bá bàbá rẹ̀ ní ọ̀gbà sọ̀rọ̀ yìí bá gbọ́ ayọ̀ ní kẹ́ sí pọ̀ ọ̀gbà rẹ̀ ní ọ̀gbà àlẹ́ lè sọ ẹni kò pé èkú lè sọ ẹni lè sọ ẹni àti náà dọ́wà ń bẹ̀ ọ̀sọ̀ fún akpé aláàwẹ̀ tó gbà bí mo ti mú wá tí wọ́n gbà ní ọ̀gbà tí ní ojú gbà ní ọ̀gbà tí ní ojú tí n lọ́dún tí tó ti gbogbo àwọn ẹ̀kọ́ tó wà lára rẹ̀ nígbà tó ti tọ́ àti pé nǹkan tí bẹ̀rẹ̀ ìlú sọ ilé kò ní jẹ́ tó lè sọ ilé bá wà hátán ẹni tó bá gbá àwẹ̀ bá ti ní kẹ́ ìgbà yìí yóò máa talábàpàdé ayọ̀ gbàǹgbàǹgbà méjì sílẹ̀ kan yóò bá táwọn olùpàá ìdáhùn pé kì í tẹ̀lé jòjúmọ́ ilé ẹ̀rọ máa bá yọ̀ lápò àà ah, wọ́n ní àwọn àjọ tí wọ́n náà yọ̀ ọ̀dọ̀ wa lójú pé ìjẹ́ra àwọn yọ̀ ẹ máa ní ẹkú ayọ̀ àná tó ti ẹ̀sí pé kò sí ìjọba tó ti lè jọ ọ̀nà tuntun ayé ọmọ mi á lè lè lẹ́dà pọ̀ sí lọ́sẹ̀ lọ ẹ káà náà lè béèrè lọ́dọ̀ àná ti láyé náà sọ̀rọ̀ bàbá mi aláwọ̀ yọ máa jọ ayọ̀ méjì lójoojúmọ́ aláwọ̀ yọ máa jọ ayọ̀ méjì lójoojúmọ́ ọ̀ọ́jà máa ìwà àti pé kí ló fà á yẹ ẹjá máa tẹ̀lé ọ̀gá ìwà sọ́dọ̀ bá wà lẹ́yìn ìwà ó ní lìtọ́ ilé fáwọn àjàmẹ́ ayọ̀ níjọ́ máa jẹ́ ti aláwẹ̀ ayọ̀ méjì lọ́wọ́ máa jẹ́ ti aláàwẹ̀ ayọ̀ alákọ̀ọ́kọ́ fọ́ọ̀rọ̀ ẹ̀tọ́nù ayélujára pẹ̀lú yọ́ máa yá yọ nígbà tó bá fẹ́ sí i tó ju ti lè tó bá ti dáadáa lọ wọ́n tó ní àná máa yọ nígbà bá fẹ́ sí i aláwọ̀ àgbà fẹ́ sí i wọn ò lẹ́yìn sí i àwọn ẹlẹ́kọ̀ọ́ kan fún wa yí pé òun máa ìṣẹ̀lẹ̀ sí ohun àwọn ẹlẹ́kọ̀ọ́ kan fún wa yí pé ayọ̀ àkọ́kọ́ yìí fáwọn ṣájọ́nù máa ń yíya pẹ̀lú a máa yọ a máa dunú a ń yíya pẹ̀lú lásìkò bàtà bá sínú wọn náà máa yọ àwọn àwọn a máa yọ nígbà tá a bá ń tàbátà sí ayọ̀ yìí báwo ni yóò ṣe rí nígbà tàbátà sí wọ́n ní àkọ́kọ́ ayọ̀ ìran méjì ní pàdé nílẹ̀ ìran méjì òun ni ìran méjì ayọ̀ òun náà ni yọ́ pàdé níbẹ̀ ayọ̀ àkọ́kọ́ òun náà ni nígbà tí èèyàn bá ti gbà àwẹ̀ gbà àwẹ̀ gbà àwẹ̀ gbà àwẹ̀ gbà àwẹ̀ gbà àwẹ̀ tí nǹkan tí ó fi wá bírèkì àwẹ̀ wá wà níwájú ẹ̀ ẹ̀rí wípé gbogbo bànújẹ́ tí wá bẹ lọ́pẹ́ ènìyàn lákòókò ní yóò fi kí ni yóò fi lọ ayọ̀ oúnjẹ tó fẹ́ fi kí ni wọ́n ní ayọ̀ àkọ́kọ́ tánà ní ìsọ́lọ̀ sọ́lọ̀lọ́ àwọn àìwọ̀sẹ̀lá òdodo ti ní wọ́n náà mọ́ ìpé gbogbo kárakára rẹ̀ nú ilé rẹ̀ látàárọ̀ tó láti di bí 6,000 jẹ́ máa ti gbé wájú báyìí eégún rẹ̀ ti gíní iye rọ̀ ní kí lọ́rọ̀ kíní kan tó ń rí tó jẹ́ ayọ̀ físíkà ni wọ́n ní ayọ̀ àkọ́kọ́ tánà bí ìsọ́lọ̀ sọ́lọ̀lọ́ àwọn àìwọ̀sẹ̀lá bẹ́ẹ̀ sì lórí ayọ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ́mọ̀ pé ayọ̀ méjì ni wọ́n ní ń bẹ fẹ́láwẹ̀ ayọ̀ àkọ́kọ́ òun náà pín sí méjì ayọ̀ àkọ́kọ́ ńlá ń sọ lọ́wọ́ yìí ìrìn ẹlẹ́ẹ̀kejì ayọ̀ tí wọ́n máa bẹ fẹ́láwẹ̀ nígbà tó bá fẹ́ sínú wọ́n ní ni ìbànújẹ́ kan bá ń dà ọ nínú gbèsè ayé rẹ tó sì fẹ́ sọ dayọ̀ mọ́ra lọ́wọ́ ọ̀gbọ̀n mi bàánù kí ìbànújẹ́ yẹn ó ẹ lọ́wọ́ hmm, kó o tó sínú lọ́lọ́run ayọ̀ lè sọ alákọ̀ọ́kọ́ nígbà bá fẹ́ ayọ̀ ọgbà tó fẹ́ sínú nì yọ́ máa jẹ́ ti iṣẹ́ tí ń ṣe lọ́wọ́ yóò sì tún máa jẹ́ ti iṣẹ́ tí ò ṣe lọ́wọ́ tí ò fojú rí òun náà ní gbogbo ìbànújẹ́ tí bá ń bẹ nínú gbèsè ayé ẹ̀ yóò di gíní yóò dà yọ̀ máa lọ́wọ́ ọmọ yóò mi gba àwẹ̀ yìí dáadáa o àwẹ̀ ọkàn yóò sì sẹ́wọ̀n àwẹ̀ báwo wá láàwẹ̀ mẹ́ta báwo láàwẹ̀ márùn báwo láàwẹ̀ 29 tàbí 30 dágbà yẹn kéèyàn wá jáde nínú oṣù Ramadan kí bànújẹ́ rí ó tún wá kù lára rẹ lọ́mà pọ̀ gbà àwẹ̀yẹ jáde ní ọgbà yìí torí bí ànábì sòdòdò fún wa lè sọ iní fàfàtà ẹ̀ ń bá ti gbà àwẹ̀ bó ti yẹ kọ́ gbà ayọ̀ méjì ni ọ máa jẹ́ sí ayọ̀ alákọ̀ọ́kọ́ kó tó break báyìí kó tó sínú báyìí òun náà ni ayọ̀ yẹn ó ti dínú gbèjà ayọ̀ rẹ̀ àwọn àsọ̀fún apẹ́ méjì ayọ̀ ti pọ̀ fẹ́ẹ́ ọfẹ́ jẹun torí pété bí bá pẹ́ ènìyàn oúnjẹ jẹ́ kan nínú àwọn kan tí máa bí ayọ̀ sínú ìgbésí ayé mi ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìbànújẹ́ tó wà nínú ìgbésí ayé rẹ lọ́wọ́ mọ̀ pé àwẹ̀ tó gbà yìí yóò bí yóò chíǹjì ìbànújẹ́ yẹn yóò sọ di kíni fún ẹ yóò sọ dayọ̀ fún ẹ lè sọ imí fàwọn àtàn ayọ̀ ẹlẹ́ẹ̀kejì tí ààwẹ̀ tá a bá gbà bó ti yẹ ká gbà tí wọ́n máa bí sínú gbèsè àyíwọ̀n gbogbo wa náà là ń wáyọ̀ wà náà là ń wá ìdùnnú gbogbo wa là ń wá nǹkan tí ó pa wá lẹ́rìn abẹ́lẹ́ ọ̀hún gbogbo tí bá ti ń pa wá lẹ́rìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́mọdé àtọkùn ti ọlọ́run àwọn nǹkan tá à ń sọkún sí kò sóńtàn tí ń bẹ láyé tí ò ní ní nǹkan tí ń sọkún sí ẹkùn ń kà jù àwọn lọ torí bí lẹ́fù ìbànújẹ́ ń bá ti tó bẹ́ẹ̀ lẹ́kún náà ti tó ń gbà mí àbí bí ìgbàgbé ènìyàn bá ti wíkì tó bẹ́ẹ̀ ni yóò ti máa sunkún tó sí ìbànújẹ́ torí pé níta àfi pàdé ìbànújẹ́ ni ò nàmbà wà nìyẹn ìbànújẹ́ tó bá ẹlòmíì tó ti di yánnayànna òun náà lọ bá ẹlòmíì ọkàn méjì ni ti ẹni tí ọ̀rọ̀ máa bí lápẹjúwe ní ìbànújẹ́ ní ọjọ́ tí wọ́n wájú pẹ̀ tọ̀hún náà kọ̀rọ̀ máa bí ìbànújẹ́ ní ọmọ tí wọ́n wájú pẹ̀ tí àyín tó sílé kòkó kúrò tọ̀hún ní onírà olójú tẹ̀ tí mi báyìí ní ti ẹ̀bẹ̀ káyìn orí mi mọ́ tàbọ́lọ́pọ̀ kùn sọ́ parẹ́ ẹ̀rí nǹkan ìbànújẹ́ kan náà ni àìrọ́mọ bí àìrọ́mọ bí kan náà náà ni ọdún kan náà lẹ́jọ́ sí máa rí kí anábì ń tẹ̀síwájú sallallahu a bá gbà bó ti yẹ ká gbà ma máa bí máa yọ fún wa ìtumọ̀ àdìsí yọ ma bí máa yọ èyí tá a rí yóò sì máa bí máa yọ èyí tá a fojú sí. ayọ̀ ẹlẹ́ẹ̀kejì tí ààwẹ̀ yọ máa bí fún ènìyàn tí bá gbà bó ayọ̀ alákọ̀ọ́kọ́ tí wọ́n rí fánú hadithi ó sì ti kọ́tàn ìrìgbìlẹ̀ àájẹun yẹn tán oúnjẹ tó afẹ́fẹ́ sínú yọ parí tànà tán tòní náà tó afẹ́fẹ́ sínú náà yọ tànà bó ti jẹ́ sí pé nǹkan àbànújẹ́ ayé náà ní tàbá ti kúrò láyé ó ti tán náà ṣùgbọ́n ayọ̀ tó jẹ́ sí ayérayé ni ìdùnnú ayérayé ṣùgbọ́n àwẹ̀ tó ń bí ìdùnnú ayérayé fẹ́ kí ni dùnú náà farhatun inda liqa'i rabbi wọ́n ni a máa dùnú a máa rẹ́rìn bọ́ ọba gbá rẹ̀ bí a ti ní ọgbà lọ́jọ́ táwọn kan máa sọ fún wọ́n máa àwọn vip lẹ́yìn ọ̀tún ẹlẹ́ni tó bá gbá yóò tún wá ní jọ́ àlùkìyà wọn special wọ́n náà máa fọ́ gbá ìlà àwọn èèyàn ti special kọ́lá masalasi ní special gate ọ̀tálẹ̀ wá gbà àyẹ̀wò masalasi káwọn ẹ̀mọ́ sọ pé ha ẹ padà ẹ padà ibi tí mo gbà wọlé special gbogbo ààyè lọ́wọ́ rí bá ń lọ ẹlòmí ní special chair inú ilé ẹlòmí gbogbo nǹkan rẹ̀ special small rẹ̀ special ìyàwó lọ́wọ́ lọ́wọ́ lò tọ́ bá fèsì ló báyìí yọ́ máa tí ma ní pé ha ojú ẹwà kọ́ ni sọ́mà pé tíbi tèmi lélẹ́yìn subhanallah sọ́mì ènìyàn fẹ́ràn kíkà ọmọ jẹ́ special special èmi nìkan mo ní èmi nìkan mo ní ẹnìkan ọba ń ní ẹnìkan ọba ń lò èmi nìkan mo ń lò ẹnìkan ọba ń lò ọlọ́run dá wa lẹ́dà bẹ́ẹ̀ mọ̀ wá rí pé ìdí máa dùn máa wá ń nú láyé jù lónù àátùn wá ní special grade ìjọ ìgbéyàwó fìyà ló fi jẹ́ sí pé kí èèyàn ní special nǹkan gbogbo ẹni bá tún ní special special special lọ́wọ́ mà fi ọlá ní jẹ́mà masalasi anabi sallallahu alaihi wasallam tó wà mẹ́rin àti masalasi alikaaba tó mùsàbàmù nígbà tí wọ́n ń kọ́ màsálásí yẹn lọ́wọ́ ní nǹkan bíi 1990 àwọn ń béèrè ìjọ kan lọ́dọ̀ àwọn tí wọ́n ń pàtàn abẹ fún wa wípé ẹjọ́ o àwọn gbogbo material tí wọ́n fi kọ́ màsálásí kaaba tó mùsàlásí Madina sí orí ọjà náà wọ́n ti rà ah wọ́n ní kí lọ́nfẹ́ ọjà kẹ ó ní kọ́mpínì tí wọ́n lọ sọ fún yóò ṣe gbogbo nǹkan kódà bọ́ọ̀bù ti ń bẹ́nu mọ́sálásí méjèèjì ni kìí ṣe ń tó rí lórí igbá ó lè rí lórí igbá footman tàbí nù tẹ́ńbẹ̀ kìí ṣe ń tó rí lórí igbá ẹ̀bọ́ bá ti ń ríyàn tí bá ti ń specialize nǹkan pé eléjìdè minutes left àwọn èèyàn bẹ́ Nàìjíríà dáwà yí káà tí wọn àwọn èèyàn lórí igbá ọkà máa wà wọ́n rẹ̀ pé kìnnìlò náà Honda ni kìí ṣe Honda aláàtì ẹ̀ òkè lórí jẹ́ ma pé gbogbo nǹkan tó jẹ́ fẹ́àbà tí a bí tó ń kìí ṣe bí a ti ṣe tẹ́ ọ ọwọ́ àmà rí tí ọ máa lọ gbúrú gbogbo gálọ́pù tí wọ́n ti gbọ́nagbọ́nagbà kọ̀ mọ́ nǹkan òun náà kọ páàkì ara ẹ̀ lọ mọ̀ wájẹ́ tí pọ́mọ ẹ̀rẹ́ ènìyàn abẹ́rẹ́ nǹkan special ọlọ́run wá lò fún gbogbo ẹ̀ tó bá ti tiẹ̀ náà àti ọlọ́lá ni ọ́ tọ́ ọba ti tọ́lọ́wọ́n ọba àti ọlọ́lá ni ọ́ tọ́ ọba ti tọ́lọ́wọ́n ọba torí bí ti tọ́lọ́wọ́n ọba yìí yóò jẹ́ kọ́ gba special níwájú ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní tó lówó láyé tó nípò láyé tó ń specialize gbogbo nǹkan tí ó bá ló anábẹ̀wá ní ayọ̀ tí ó jẹ́ ti ẹjọ́ kìíyàmà tó bá òun náà ni pé àwọn èèyàn náà tí wọ́n pọ̀ ṣùgbọ́n wò lè sí ẹjọ́ kódà ọmọ àlìjánà rẹ̀ straight ló wọ̀ ẹ̀ tara ara ni ọmọdé àfojú kéré àwẹ̀ bá ti bá àwọn bàbá wa lọ́pọ̀lọpọ̀ ń gbá àwẹ̀ ó lọ béèrè pé bóòlá ti bá ànábì máa sọ́lọ̀ wà wà ní òmùsẹ́lẹ̀ ànábì máa bí sí ni lọ́dọ̀ nínú àwọn Ramadan jẹ̀níwọ̀ bí sí lọ́dọ̀ ànábì máa kóra dúró pátápátá nínú sọ̀rọ̀ Ramadan jẹ̀níwọ̀ sí bẹ́ẹ̀ tọ́ọ̀ bá sí bẹ́ẹ̀ lọ ànábì kórè Ramadan torí pé wọ́n gbà bó ti gbà àwọn sàhábà ànábì wọ́n kó ìfà Ramadan torí pé wọ́n sílẹ̀ àti níwọ̀n sí yẹn níwọ̀n sílẹ̀ bó ṣe wà létí náà lọ́wọ́ báyìí àtìmọ̀ báyá bó ṣe wà náà lọ́dún next year tọ́bọ̀ fẹ́ wà bó ṣe wà next year ìtókù náà tó fún ẹ̀ gba àwẹ̀ yìí ti yẹ àwẹ̀ ní bá máa káàkiri especially ẹ̀yin oníṣẹ́ ọjà dídà ẹ̀yin oníṣọ́ọ̀bù tó bá jẹ́ sí pé wọ́n bá ń rí pílé ní tọ́ ọ̀fẹ́nu rẹ̀ sọ lójúmọ́ ni tọ́ wá gbọ́ kó tó sùn lálẹ́ tọ́ bá gbọ́ ni ọmọ káwọlé ni torí pé ti fẹ́nu yìí sọ tó bú o gbogbo ń bá kọjá wájú sọ pé báyìí ọ̀là láti ẹ̀ sálàwẹ̀ sí ni aláàbọ̀ ara tó bá ti ẹ̀rí sí wọ́n lọ dá ọkùnrin tí ń lọ́hun hmm, kò tí ìdí máa tàbí ọlẹ́rẹ̀ sọ́nà ẹ̀ obìnrin tí ń lọ yẹn ọdọ̀kọ mẹ́ta tó ní kì rọ́mà bíbí sí náà tàbí ọlẹ́rẹ̀ má bá àwẹ̀ rẹ jẹ́ pẹ̀lú sẹ́dá dáradá báyìí padlock ẹnu ẹ tó ọ̀bá ní nǹkan rí dánàbí ni ní kò sí nǹkan lẹ́wọ̀n tó wù ya ti ẹnu ẹ má wíwí kú wù má bá àwẹ̀ rẹ ká gba àwẹ̀ yìí bó ti yẹ kó rí àti bó ti yẹ kó tó lọ gẹ́gẹ́ bí àná sọ ilẹ̀ farahatan ẹni tí bá gba àwẹ̀ yọ máa ti kò ń gẹ àwọn ìdùnnú ìdùnnú ńláńlá méjì tí ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní méjèèjì yóò rí yóò tún sọ àdùn kó ti wá nínú àwọn tí títí ń sọ́rọ̀ àwùjọ́ ní ṣẹ́fù ramadan lẹ́bí oun sílá fi ìlú kùránì níparí ẹ̀ mọ́lọ́n kí àwẹ́ oṣù ramadan tó kì tán káyẹ̀ bá mọ̀ pé dẹ̀rọ ọlọ́run ló jẹ́ fún wa ìyẹn lọ́pà tó jẹ́ títí a ní aláyọ̀ lórúkọ wa ànábì náà ní ẹ máa yayọ̀ méjì jojúmọ́ torí pé owó orí ń bẹ̀rọ wa ni ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan bá ní ìbànújẹ́ ń bẹ láyé ọ̀pẹ́jì ò ní ìbànújẹ́ torí kí aláwọ̀ ẹni ní ọlọ́wọ́ arán wọlé fún nípa rí àyà náà pé kálíbà màgbé àyà ìyà kálíbà màgbé àwẹ̀ yìí àwẹ̀ tó jẹ́ ká máa dúpẹ́ fọ́lọ́wọ́ bá lórí ẹ̀ntorí kí ọlọ́wọ́ bá ti oye fún akúkọ̀ níbẹ̀ ọlọ́ni ẹ̀yà máa dúpẹ́ wà láàrínlẹ́kùn tẹ̀sùkúrú ní rí àwẹ̀ gẹ́gẹ́ bí ìyà ẹ̀dá kan tí wọ́n fi a máa dúpẹ́ fún tó bá jẹ́ yà fún wa nínú ètò ayé kọ̀ bálà káyé mú báwo wá nínú ètò ọlọ́run ọba wa subhanahu wa ta'ala kò fún ọmọ ní blálà mẹ́wàá ní ìsìnkú ní máa sọ pé ẹtí thank you sir tí ìdí ẹsẹ̀ pé tí ọba sọ pé thank you sir ó tún nà ní ah, pa martin ọlẹ́yọ̀kan kọ́ máa pé thank you sir ó rí pọ́ tabola ọlọ́run ọba òjẹ́ pawá láti níparí àyà àwẹ̀ pé wọ́n láàrínlẹ́kùn tẹ̀sìkúrún kẹ́ẹ̀lẹ̀ bá dúpẹ́ kọwá jẹ́ pípẹ́ àwà máa rí àwẹ̀ gẹ́gẹ́ bí ìnira fún wa ẹ̀kọ́ máa rí àwẹ̀ gẹ́gẹ́ bí ayọ̀ ìdùnnú fún ẹ̀ torí pé ọlọ́run ní kẹ́ dúpẹ́ níparí àwẹ̀ náà ọlọ́run àgbẹ̀ ọkọ́ sí wáyé nìkan náà àwọn tí ó rí náà torí pé afọ́jú pọ̀ nínú mùsùlùmí lákòókò dáwà yìí wọn ọmọ ibi bá màtí wọn ara ẹni ó ṣe bó ti yẹ kó

jẹ́ wúlò fún aláyéra wà ní jẹ́ kó tún wúlò fún aláàfíàmà nàìjíríà tàbá wà lákòókò tá a wà ní àkókò àdúrà ní nàìjíríà ọlọ́mbà wà tún ṣe ọlọ́ ìlú tá a wà yìí ọlọ́mbà tó kàn balẹ̀ sílẹ̀ ìlú tá a wà yìí jíjẹ rọrùn mímu rọrùn kọ́lọ́ ọba kókò jẹ fún ọlọ́ gbogbo nǹkan tó dojúrú ní kọ́ńtì wa yìí ọlọ́mbà wà tó balẹ̀ ọlọ́wọ́ àwọn àti ẹ̀mí ìdátọ́ka sí kótó ń bẹ́ bàbá ní ẹ̀yìn tó tó àmì ìdátọ́ka sí tẹ́rí pé nǹkan lágbára ń lu púpọ̀ ẹ̀hà eh, ha, nàkà fi ṣe ha naijiria wa góòlù ń bẹ̀rù ìtọ́nà wọn bá ṣe nàìjíríà ló wú ẹgẹ́ bí wẹ́dà fi ibe bẹ́ẹ̀ kì jọba ṣèjọba tó jọba na-anị yóò ti dàrú bẹ́ẹ̀ àwọn nǹkan wa ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kì gọọmenti, ṣe gọ́ọ̀mẹ̀ntì àmì wa wa gbogbo tí wa bá wa darí wọn síbi tí àánú àwa mẹ̀kúnnà wà ọlọ́wọ́n bá ibi tí wọ́n máa lọ tí wọ́n máa jẹ́ fìtínà fún mọ́jà wọn lọ́bí ọlọ́wọ́n bá àwọn náà tí wọ́n ń darí náà wọ́n sì wọ́n ní sábà bí aburú fáwọn adarí wa náà wọ́n sì wọ́n ní sábà bí mùsíbà fáwọn adarí wa kọ́ máa sì wá lẹ́nu tí wọ́n máa jẹ́ sábà bí tí wọ́n fi máa ṣe ń tọ́jà fún àkólò àwọn náà fún